tẹ bá ń gbọ́ òpin ayé òpin ayé ti dé òpin ayé dé ṣe ń rí lóyìnbó wọn ò lé wa nílé àwọn lálá fẹ́ wá a ti wá báyìí oúnjẹ oṣù kan òun ni mo lọ ń rà sílé iṣẹ́ ò ṣeé lọ skul ò ṣeé lọ mọ́ fún àwọn ọmọléèwé òpin ayé ti dé ọ̀rọ̀ kọjá yìí pé à ń múra bíi bàbá sùwé wọn ò bí ẹ̀dá kó má múra mi aṣọ mi bíi méje ni mo wọ̀ yìí kò dàbí pé mo lẹ́pọ̀n lára kò dàbí pé mo ní ẹ̀pọ̀n lára mọ́ gbogbo ẹ̀jẹ̀ ti gbẹ ẹsẹ̀ mi búùtù ni mo wọ̀ tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ ṣe é rí òpin ayé dé ilé tí wọ́n lé wa ẹni bá wà nílé ẹ̀ ní nàìjà tó lóun fẹ́ wọ́ sílùú òyìnbó kóró kòkòrò ìlú òyìnbó rò nípa túù mọ́ ibi tí òpin ayé ò ti bẹ̀rẹ̀ rí òpin ayé dé ẹ̀rílẹ̀ school ṣe é lọ àti council training wọ́n council plane ibi iṣẹ́ ń pè òṣìṣẹ́ òṣìṣẹ́ ń pa fóònù ní òṣìṣẹ́ ò fẹ́ wábi iṣẹ́ ta ló fẹ́ tẹ́rí sí ta ló fẹ́ kú bẹ́ẹ̀ ló ń pa àwọn èèyàn olúwa òpin ayé dé ṣebẹ́ mi mo dàbí father christmas yìí ẹ ti rí father christmas ò ní ìdàtí nírùngbọ̀n fún father christmas òpin ayé dé everywhere ló funfun yìí tẹ bá ń gbọ́ ó funfun nẹ́nẹ́ òpin ayé dé ọkọ̀ ló lọ yìí gbogbo ọkọ̀ tó ń tà òkè bó bá rọ ọkọ̀ ẹ rí òpin ayé dé òpin ayé ti dé ó dé oúnjẹ oṣù kan wọn bí mi dá onímọ̀lọ́ra ìta ní òjáde olúwa o gbà wá lọ́wọ́ ohun tó ń bọ̀ yìí o má jẹ́ á parẹ́ báyìí má jẹ́ á parẹ́ gbogbo arúgbó UK ti kú tán lẹ́nu ìjẹta arúgbó tó kú nílùú tí mo wà yìí wọ́n ti ń lọ bíi bíi forty eight bẹ́ẹ̀ lé accident ò kúnlẹ̀ òpin ayé dé ọmọ ènìyàn gbìyànjú kó o mọ jésù òpin ayé ti dé òpin ayé dé òpin ayé dé ta ni ó tẹrí sí òpin ayé ti dé ẹ wo car park ṣé ẹ rí car park ṣé ẹ rí car park tí wọ́n bá ń sọ fún ọ òpin ayé ti dé ah! ẹ gba jésù sínú ayé yín. Ah! olúwa lo omi rí nígbà ayé àgbà noah kí òun ṣe pé snow ló fẹ́ lò báyìí ṣé òun ṣe pé snow lolúwa fẹ́ lò báyìí yéè everywhere ló tutù òpin ayé dé ẹrí bàjẹ́ mi gbogbo ẹ̀ ni mo múra bíi bí àwọn tó ń ṣe tíátà wọn bí ẹ̀dá kó o tẹ́rí sí kò ní part two eléyìí ò ní part two part one kò ó lè wò tán àmọ́dún táwọn tán. Ah, mo ti débi tí n tó oúnjẹ ah. mo ti débi tí n ti oúnjẹ ẹ rí gbogbo èèyàn gbogbo èèyàn ló wà ń oúnjẹ mo ti débi tí n ti oúnjẹ ká oúnjẹ tá a jẹ ẹ wò òpin ayé dé òpin ayé ti dé mo ti débi tí n ti oúnjẹ oúnjẹ olóṣù kan ah. ó dé o olúwa mi ti débi tí ń jèrè oúnjẹ ah, òpin ayé dé ọlọ́run ṣàánú káàrọ̀ oúnjẹ sílé ni o hmm, ẹ fi rí oúnjẹ la wá rà ara oúnjẹ ká lè róúnjẹ sílé òpin ayé dé ah, ẹ jẹ́ ara oúnjẹ o ẹ jọ ẹ mi kí n róúnjẹ kọ́ mo ṣe wà ẹ̀jẹ̀ ò flow lórí mi mọ́ orí mi ti gan ẹ̀jẹ̀ ara mi ti ó ti dì ó ti dì lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo pásítọ̀ tó wà lórí platform gan wọ́n ń ṣàdàgdánẹ̀ kan tó lè preach jáde ìtí ò bá ṣàdàgdánẹ̀ yóò fagbó rizla ẹyọ kan òpin ayé dé òpin ayé ti dé ẹjọ ẹjẹ ń ṣó ẹjẹ ń ra oúnjẹ. before me to go um